Èjì òwúrọ̀. Èjì òwúrọ̀. Èjì òwúrọ̀. Èjì òwúrọ̀ means morning dew. Èjì òwúrọ̀ means morning dew. À ń retí èjì òwúrọ̀ à ń retí eéjì òwúrọ̀.